ẹ kú dédé àsìkò yìí láti ìkànnì BGI TV ìròyìn àpapọ̀ ló ń dé sójú amóhùnmáwòrán yín lónìí tí ń ṣe ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù keje ọdún 2022 olúwa tóbi lọ́ba fáṣùgbà lóníròyìn bẹ̀m̀bẹ̀ yẹkẹsì lẹ́tọ́ pè mí ṣáájú ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ tó jẹ́ ti NLC ni wọ́n ti múlérí wọn ṣe lónìí pẹ̀lú bí wọ́n ṣe ya sóde láwọn ìpínlẹ̀ tí ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà náà fẹ̀hónúhàn alágbára. àwọn agbébọn tún ṣe àkọlù sí àwọn oníṣẹ̀ṣe tó ń ṣètùtù lórí ọ̀rọ̀ ìṣekúpani ọmọọba kan nípínlẹ̀ ọ̀ṣun. ìròyìn ti ṣàgbéta iye àwọn ọba aláyé tó gbẹ̀mí mì léraléra ní ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́wọ́ kan náà ògbúùkù agbébọn kan ló ti ṣàgbéta ọ̀rọ̀ kan wípé ìjọba orílẹ̀-èdè nàìjíríà ń jàǹfààní nínú ìmẹ́ ètò ààbò eléyìí tó ń fílẹ̀ ìlàpè ààrẹ ọ̀nà kákàǹfò tilẹ̀ yorùbá ibà gani adams ti sọ pé orílẹ̀-èdè nàìjíríà yóò tó pín lọ́dún méjì sásìkò yìí lọ́wọ́ kan náà nínú ìròyìn tó tún wá láti ìpínlẹ̀ ọ̀yọ́ ìròyìn ti ṣàgbéta gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe fi hàn nínú àtẹ̀jáde tuntun lórí àkọlù láàrin àwọn Yorùbá àti Haúsá àti ipò tí nǹkan dé dúró kí tó kẹ́kọ̀ọ́rẹ́ ìròyìn ẹ má gbàgbé lójú òpó ti YouTube wa ẹ tẹ bàbá gbàgede ìwọ̀n TV ẹ subscribe kẹ láìkẹ ẹ kẹ sì pín fáwọn ẹlòmíì lọ́wọ́ kan náà lójú òpó ti Facebook ẹ tẹ gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀ Instagram gbàgede ìmọ̀ underscore twenty two ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kan lọ lóníjẹ̀lẹ́ńkẹ́ nísàlẹ̀ amóhùnmáwòrán yín òun lẹ́ máa tẹ̀ láti lè fi kàn sí yàrá ìpolongo ọjà wa. ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ ìròyìn ti ṣàfiléde lórí ìgbésẹ̀ ẹgbẹ́ kan tó jẹ́ Nigeria Labour Congress tá a mọ̀ sí NLC tó jẹ́ gbé òṣìṣẹ́ eléyìí tí wọ́n ti ṣèlérí ṣáájú láti gùn lé ìyanṣẹ́lódì ìwọ́de alágbára eléyìí tó jẹ́ tọlọ́jọ́ méjì láti lè fi ṣe àtìlẹ́yìn lọ́gbọ̀ngbọ́n fún àwọn ẹgbẹ́ olùkọ́ fásitì tá a mọ̀ sí ASUU láti lè fi jẹ́ kíjọba mọ̀ wípé ìyanṣẹ́lódì ẹgbẹ́ ti ASUU ó ní kò dùn mọ́ni nínú rárá ìwọ́de alágbára ọ̀hún ni wọ́n ti gbé jáde gẹ́gẹ́ bí àtẹ̀jáde eléyìí tí ààrẹ àpapọ̀ wọn ìyẹn àyùbá wàbà eléyìí tó fi sóde ló ti ṣàlàyé pé tọlọ́jọ́ méjì náà ni àwọn yóò ṣe jákèjádò orílẹ̀-èdè nàìjíríà láti jà fún ẹ̀tọ́ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ eléyìí tó ń da gẹ́gẹ́ lórílẹ̀-èdè nàìjíríà ìgbésẹ̀ tí ẹgbẹ́ òṣìṣẹ́ ti nlc tí wọ́n gùn nífẹnukò lé lórí ni kò ṣẹ̀yìn ìpàdé ìgbìmọ̀ aláṣẹ eléyìí tí ó jẹ́ ti ẹgbẹ́ náà tí wọ́n ṣe ní ọgbọ̀njọ́ oṣù kẹfà ọdún 2022 láti ké síjọba wípé kí wọ́n tètè gbé ìgbésẹ̀ alágbára eléyìí tó yẹ ìròyìn ṣàlàyé síwájú wípé àwọn ìpínlẹ̀ bíi ìpínlẹ̀ èkó tó tún fi mọ́ àwọn ìpínlẹ̀ bíi ìpínlẹ̀ ondo àtàwọn ìpínlẹ̀ míì ó ní ọgọ́rùú àwọn èèyàn ti dúró tí wọ́n jẹ́ ti ẹgbẹ́ ti nfc tí wọ́n sì ń fapá jánu síjọba wípé kí wọ́n tètè dáhùn àwọn àwọn ìbéèrè eléyìí tí àwọn ẹgbẹ́ ọ̀hún tí wọ́n béèrè onírúurú àpẹẹlẹ̀kọ ni wọ́n gbé dání eléyìí tí wọ́n fi ń ṣàlàyé pé ó ti tó gẹ́ẹ́ fúnjọba láti tètè dáhùn báyìí bákan náà ni wọ́n tún rọ ìjọba wípé kó jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ kó padà síléèwé nítorí ìjókòó-sílé ó ti tó gẹ́ẹ́ àwọn agbébọn kan tún ti lọ ṣe àkọlù sí àwọn oníbílẹ̀ tí wọ́n ń ṣe ètùtù lórí ikú ọmọọba Yínúsà Ògúnlóye eléyìí tí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ṣekú pa lópin ọ̀sẹ̀ ìròyìn ṣàlàyé pé wọ́n ti ṣekú pa Yínúsà ṣáájú lọ́jọ́ sátidé lásìkò tí wọ́n lọ kànlẹ̀kùn mọ́ lórí nínú ilé rẹ̀ tí wọ́n sì yìnbọn fún un nígbàyà ìròyìn ṣàlàyé pé lẹ́yìn ọ̀rẹ́yìn ó ní wọ́n ti ẹ̀ṣẹ̀ wá ń fi léde wípé ọmọ ọba òun ló ní ìtàkùrọ̀gàn kan pẹ̀lú àwọn tó jọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn eléyìí tó padà fa wíwá ṣekúpa eléyìí tí wọ́n ṣekúpa lọ́wọ́ kan náà lòun ṣàgbé àwọn elétùtù ọ̀hún ó ní wọ́n fi ìbọn tú wọn ká lásìkò tí wọ́n ń ṣètùtù lórí ọ̀rọ̀ ikú ọmọkùnrin náà èyí gan ni wọ́n ṣàlàyé pé ó jẹ́ ọmọ ọba aláyé kan tó jẹ́ ọlọ́fà àti ọ̀fàtẹ̀dó ìyẹn ọmọ ọba abdullahi òkunlọ́lá tó wà ní ìjọba ìbílẹ̀ gbẹ́dọ̀rẹ́ nípínlẹ̀ ọ̀ṣun eléyìí tí àwọn èèyàn sì ń fapájánu wípé lára àwọn tí wọ́n ń jẹ́ oníṣẹ̀ṣe ọ̀hún ni wọ́n farapa tí ọ̀kan sì farapa kọjá àlà débi pé ó wà ní ilé ìwòsàn níbi tó ti ń gba ìtọ́jú iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun látọwọ́ ẹni tí ṣe agbẹnusọ fún wọn ìyẹn Yẹmisí Ọ̀pádọlá fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tó sì wípé lóòótọ́ òun ó wáyé tí ọ̀kan nínú àwọn olóró náà tí wọ́n ti wà nílé ìwòsàn fún tọ́jú tí iléeṣẹ́ ọlọ́pàá sì ti ń mú kí àlàáfíà kó túbọ̀ jọba lágbègbè náà. ìròyìn ti ṣe àgbéta bí àwọn ọba aláyé kan ṣe wàjà ní ìpínlẹ̀ ọ̀yọ́ tẹ̀léra wọn ìròyìn ṣàlàyé ẹ̀ wípé àgbéta tuntun tí wọ́n ṣe báyìí ló ṣàfihàn bí àwọn ọba aláyé kan bí wọ́n ṣe gbẹ́mìí mì láàrin oṣù díẹ̀ léraléra àwọn ọba aláyé ọ̀hún ni wọ́n fi orúkọ wọn sóde eléyìí tí wọ́n jẹ́ ọba aláyé mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n sì jẹ́ èèkàn nílẹ̀ yorùbá àti ní ìpínlẹ̀ ọ̀yọ́ èyí gan ni ó jẹ́ láàrin oṣù mẹ́sàn-án síra ìròyìn ṣàlàyé ẹ̀ pé onígbẹ́tì ti ìgbẹ́tì ọba emmanuel oyèkàn oyèbísí òun ló wàjà lọ́jọ́ kọkànlá oṣù kọkànlá ọdún twenty twenty one ìròyìn tún ṣàlàyé ẹ̀ síwájú wípé ṣòun ti ògbómọ̀ṣọ́ ló tún tẹ̀lé ọba jímọ̀ ajagungbadé oyèwùmí àti aṣígangan ti ìgangan ẹni tí í ṣe ọba abdulrasheed adéwuyì eléyìí tó náà wájà ní oṣù kejìlá ọdún 2021, twenty one lọ́wọ́ kan náà ni olùbàdàn tilẹ̀ ìbàdàn tó wájà ìyẹn ọba sálẹ̀ adétúnjì náà tẹ̀lé aláàfin ti ọ̀yọ́ ọba lámìdí adéyẹmí náà tún wá parapọ̀ tún padà tẹ̀lé lẹ́yìn rẹ̀yìn ní àgbéta ti ìṣẹ̀lẹ̀ ìwàjà ọba aláyé kan náà lọ́jọ́ kẹrìnlélógún oṣù keje ọdún twenty twenty two náà tún wáyé ẹni tí ṣe àṣẹ̀yìn ti ìṣẹ̀yìn ìyẹn ọba abdulganiu adékúnlé salawudeen náà tó darapọ̀ máwọn bàbá ńlá rẹ̀ ní ọmọ ọdún méjìléní ọgọ́ta ròyìn ṣàlàyé ẹ̀ wípé àwọn wọ̀nyí ni ó jẹ́ eléyìí tó wáyé léraléra àwọn mọ̀lẹ́bí tó jẹ́ ti ọba alayé tó ṣẹ̀ṣẹ̀ wàjà ní ìlú Ìṣẹ́yìn ni wọ́n ṣàlàyé pé ọba alayé ọ̀hún òun ló ti wà nínú àìlera díẹ̀ ráńpẹ́ kó tó di pé ó padà lọ bá àwọn baba ńlá rẹ̀ lọ́wọ́ kan náà èèkàn kan tóun náà jẹ́ ògbúùkù agbébọn òun ló ti báwọn oníròyìn kan sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ kan eléyìí tó wáyé níbẹ̀ ló ti ṣàlàyé lórí mẹ́ẹ̀tò ààbò orílẹ̀-èdè nàìjíríà àbúsánni lórúkọ eléyìí tó jẹ́ ògbúùkù agbébọn náà tó sì tẹnu jẹ́wọ́ lórí mẹ́ẹ̀tò ètò ààbò èdè yìí tó sì ní lórí mẹ́ẹ̀tò ààbò náà ọ̀pọ̀lọpọ̀ ló ń jàǹfààní nínú ẹ̀ ó ṣàlàyé pé àwọn táwọn jágbébọn ń jàǹfààní nínú ẹ̀ tó ń ti ìjọba ti ká lára wọn ó ṣàlàyé pé àwọn làwọn lọ́wọ́ sí ìjínigbé tí àwọn akẹ́kọ̀ọ́ obìnrin ti jàǹgébè ti ń bẹ ní ìpínlẹ̀ Zamfara ó ṣàlàyé síwájú wípé ìjọba ló san ẹgbẹ̀lẹ́mùkún owó fáwọn ṣáájú làwọn ti kọ́kọ́ béèrè fún ọ̀ọ́dúnrún mílíọ̀nù náírà lọ́wọ́ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àmọ́ tí wọ́n padà san mílíọ̀nù lọ́nà ọgọ́ta náírà kí ó tó di pé wọ́n tú wọn sílẹ̀ ó ṣàlàyé síwájú wípé àkọlù táwọn ń ṣe ló jẹ́ pé ìjọba fúnra lára wọn wọ́n túbọ̀ ń fi ìyẹn dọ́gbọ́n gba owó nínú àpò àsùnwọ̀n ìjọba láti kówó sápò tí wọ́n sì tún fi ń san owó fún àwọn tìka lára àwọn táwọn jẹ́ agbébọn àtàgbésùnmọ̀mí. ààrẹ ọ̀nà kákàfó tilẹ̀ yorùbá ibà Gani Adams ló ti sọ̀rọ̀ tó sì wí orílẹ̀-èdè nàìjíríà ni yóò fọ́nyángá lọ́dún méjì sásìkò yìí ó ṣàlàyé pé látàrí ìforígbárí àti ìmẹ́ẹ̀ ipò kan lásìkò yìí òun ló túbọ̀ ń ṣàfihàn wípé kò lè wọ bí ọdún méjì sásìkò yìí tórílẹ̀-èdè nàìjíríà yóò fi pín ó ṣàlàyé síwájú wípé orílẹ̀-èdè yìí òun ni ó ti ń mì lórí lọ́rùn láàrin àwọn ìran yorùbá eléyìí tí wọ́n sì ń kọminú lórí ìmẹ́ ètò ààbò eléyìí tí ń filẹ̀ ìlàpẹ̀ wá tún fi kún ó ní yàtọ̀ sí ìmẹ́ ètò ààbò ọrọ̀ ajé nìkan gan tó ara ń tó lè mú kórílẹ̀-èdè nàìjíríà ó fọyánga àti àwọn ẹ̀kílẹ̀ kajẹ̀ka tó fi máwọn ẹ̀ka míì lórílẹ̀-èdè nàìjíríà eléyìí tí nǹkan ò padà sanmọ́nà fún mọ́ adarí ẹgbẹ́ ti Oòduà People's Congress OPC yìí ìyẹn ẹni tí í ṣe Ìbà Gani Adams òun ló tún ti ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún níbi ayẹyẹ kan eléyìí tí ó ṣe ní ìlú abínibí rẹ̀ tí ń bẹ ní arigidi àkókò nípínlẹ̀ Ondo tí ń bẹ níjọba àbílẹ̀ ìwọ̀ oòrùn àríwá àkókò ìròyìn ṣàlàyé síwájú tó padà tún tẹnu mọ́ síwájú wípé bí ìjọba ò bá tètè gbé ìgbésẹ̀ léyìí tóun sì mọ̀ wípé kò sọ́gbọ́n tíjọba fẹ́ gbé gbà bí wọn ò bá ṣàtúnyí padà sí ìlànà ìṣèjọba èyí gan ni yóò padà mú ìyọrísí wá wípé kórílẹ̀ Nàìjíríà kò pín lákòótán iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ ti fọhùn sóde lórí ìròyìn tó jẹ jáde ṣáájú wípé èèyàn kan gbẹ̀mí mì níbi ìtàkùrú gan láàrin àwọn haúsá àti yorùbá ní ìlú ìbàdàn tí ń bẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ òun ló ti ṣẹ́ lórí ìròyìn náà pé èèyàn kan kò gbẹ́mìí-mì eléyìí tí wọ́n ti kọ́kọ́ fọhùn rẹ̀ sóde ó ṣàlàyé pé bẹ́ẹ̀ bá gbàgbé ṣáájú ni wọ́n ní ìtàkùrọ̀ gan bẹ́ẹ̀lẹ̀ lásìkò tí ẹnìkan tó ń dúró síbi tí wọ́n ti ń ta bàbá àjẹ̀bú ìyẹn Mufta Sani tí ó ti ṣe bẹ́ẹ̀ tó ti lọ fẹ́ láti pẹ̀tùsáwọ̀ láàrin àwọn méjì kan tí ọ̀kan di haúsá tọ́kan sì jẹ́ yorùbá kó tó di pé haúsá padà gún un pa ìròyìn ṣàlàyé pé lẹ́yìn ọ̀rẹ́yìn ni wọ́n gbé lọ sílé ìwòsàn tí iléeṣẹ́ ọlọ́pàá sì ṣàlàyé ọ̀rọ̀ láti ẹnu ẹni tí ṣe agbẹnusọ wọn sp adéwálé òsínfẹ̀sọ wípé ń ṣe ló ń gba ìtọ́jú lọ́wọ́ tí àlàáfíà sì ti padà jọba lágbègbè náà torí iléeṣẹ́ ọlọ́pàá ti kó èrò lọ sí agbègbè ọ̀hún bákan náà ni wọ́n wípé inú ìlera inú ìlera pípé ló wà báyìí pẹ̀lú ìtọ́jú tó ń gbà lọ́wọ́ nílé ìwòsàn léyìí tó sì tako ìṣekúpani eléyìí tí àwọn kan ń ké gbàjarè sóde pé èèyàn kan gbẹ̀mímì níbi ìtàkùrọ̀gà haúsá àti yorùbá tó wáyé nílùú ìbàdàn èyí lópin ìròyìn àpapọ̀ fún ti dédé àsìkò yẹn má gbàgbé lójú òpó youtube wa ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ tv ẹ subscribe kẹ́ like ẹ̀ ẹ pin fáwọn ẹlòmíì ẹ jẹ́ kí wọ́n mọ̀ níta ìgbádùn nìkan nìyí lójú òpó facebook gbàgede ìmọ̀ with aláwòye adébáyọ̀ instagram gbàgede ìmọ̀ underscore twenty two ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kan lọ lóníṣẹ̀lẹ̀ ń kẹ́ ń sàlẹ̀ amóhùnmáwòrán yín ó lẹ́ máa tẹ o láti lè fi kàn sí yàrá ìpolongo ọjà wa ẹ̀gbọ́n àwọn kókó oníròyìn lẹ́ẹ̀kan sí kí n tó lọ. mo ti kà á fún yín wípé ìfẹ̀hónúhàn alágbára ti bẹ́ sílẹ̀ báyìí eléyìí tí ó sì ń túmọ̀ sí pé ẹgbẹ́ òṣìṣẹ́ nfc yìí ti mú ìlérí wọn ṣẹ mo tún mú wá fún yín nípa àwọn agbébọn tó ṣe àkọlù sáwọn olóró eléyìí tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ń ṣe ètùtù lórí ọ̀rọ̀ ọmọ ọba ilé táwọn agbé táwọn tó jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ṣekú pa mo tún mú wá fún yín iye àwọn ọba aláyé tí wọ́n gbẹ̀mí mì léraléra láàrin oṣù mẹ́sàn-án lù nípínlẹ̀ ọ̀yọ́ ẹ̀tún rí gbọ́ wípé ògbúùkù agbébọn kan náà tún ti ṣe àgbéta wípé ìjọba ń jàǹfààní nínú ìmẹ́ ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà mo kà á fún yín wípé ààrẹ ọ̀nà káráfó tilẹ̀ yorùbá ibà Gani Adams náà ti ṣàlàyé àsìkò torílẹ̀-èdè nàìjíríà ò tó forí sẹ́pọ́n tí ìpínyà yóò sì wà mo tún mú wá fún yín wípé láàrin ìtàkùrú kan tó wáyé láàrin yorùbá àti haúsá iléeṣẹ́ ọlọ́pàá ti fàtẹ̀jáde síta pé kò sẹ́nikẹ́ni tọ́gbẹ̀mí mì èyí ló pe ìròyìn àpapọ̀ afúntìlédè àsìkò yìí olúwa tóbi lọ́ba fásùgbà lọ́kàròyìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ́kẹ́ sílẹ̀ tó ń pè mí ó dìgbà kan náà ká tún fèrè pàdé lóní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ́kẹ́.